السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí sheikh islam ibn tèmíyà rahma allah ta'ala ṣáàtì ṣàlàyé fún wa nípa pákan nínú gbígbàgbọ́ wa tí alukur'an ti gbọ́dọ̀ jẹ́ títí alukur'an ọ̀rọ̀ ọlọ́run bá ní. ọlọ́run bá sọ̀kalẹ̀ kì í ṣe ẹ̀dá ọlọ́run ìròyìn ọlọ́run fún wa ní minhu bada minhu bada ọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ti hàn ọ̀dọ̀ ọlọ́run ọba làkùránì ti hàn bìmọ̀nà ọ̀dọ̀ rẹ̀ làkùránì ti wà kìí ṣe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ àti pé ọlọ́run ọba ló sọ lọ́rọ̀ òun lọ sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ kìí ṣe ẹ̀dá ọlọ́run ọba rárá torí ẹ̀ ọlọ́run ọba wa ti sọ yìí pé kóòlù nàìjíríà òru olùkódó sí lọ́rọ̀ kíkà kóòlù nàìjíríà òru olùkódó sí lọ́rọ̀ kíkà sọ pé ẹ̀mí mímá ló sọ àbúrò ànìkalẹ̀ látọ̀dọ̀ olúwa rẹ̀ torí ẹ̀ka máa ní ọ̀dọ́ sàlà kùránì ti wá ádá ìkọ́dọ̀ ọlọ́run ọba ni lọ́sọ̀ ọlọ́rọ̀ àìpé ọlọ́run ọba ni torí ẹ̀ kó wá nínú musnad al-imam ahmed rahimahullah láti ọ̀dọ̀ jubair ibn nufair قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لن ترجعوا إلى الله بشيء أفضل مما خرج منه kò sí ní tẹ́lẹ̀ mú padà lọ bọ́ọ̀lọ̀ lọ́lọ́lá ju tó tọ̀dọ̀ ọlọ́run bá wà lọ kò sí ní tẹ́lẹ̀ mú padà lọ bọ́ọ̀lọ̀ tọ́lọ́lá ju tó tọ̀dọ̀ ọlọ́run bá wà lọ ṣé máa bí wá pé kí ló ti ọ̀dọ̀ ọlọ́run bá wá kí ni dáhùn wa alukóra ìyẹn ni pé kò sí ní tọ́lọ́lá tó lè mú lọ pàdé ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù bí alukóra ẹni tí máa ń kà á tọ́ba lọ pàdé ọlọ́run ọba yóò bá ọlọ́run ọba pàdé ní ìpàdé ọlá ìpàdé àpọ́nlé ẹni tó ti pọ́ ha sórí tó sì ń ké tó ń fi tọ́tọ́ kà sí tó fi ń ṣiṣẹ́ yóò pàdé ọlọ́run ọba ní ìpàdé ọlá ìpàdé àgbéga torí ẹ̀ ló ti jẹ́ pé tí wàá jíjọ́ gbìndà àlùkìyàmà wọ́n á sọ fún ẹni àlùkùrọ̀ hàn. ẹni tí ń ké tí fi ń ṣèwà o tí sì ń tẹ̀lé tó tọ́ka sí máa kí alukur'an gẹ́gẹ́ bó ti ṣe máa kà nílẹ̀ ayé àgbéga rẹ̀ ọ̀mù àgbéga rẹ̀ yọ pọ̀ lé ibi tó ọba lè kéde lónìí àgbéga yọ pọ̀ lé ibi ọba lè ọba tọ́lọ́lá. gbé ní tó tí ọ̀dọ̀ ọlọ́run ọba wa lọ kò sí ìwé kan mí ìdáàmú kò sì sí ọ̀rọ̀ mí ìdáàmú ẹsẹ̀ kíkì rẹ̀ a máa sọ ní dẹni àgbéga tó yàtọ̀ sàlùkùrà torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n sọ fún aláàkùrá ní ìjọ gbẹ̀ndà òkè máa ike ọ̀rọ̀ tàrùkọ̀ máa kí àlùkùrá ánì kò lè bá ga máa kí àlùkùrá ánì kò lè bá ga ibi tó lè ké ma lónìí ibẹ̀ ní kí gàrí ó dé subhanallah torí ẹ̀ eléyìí irú rẹ̀ náà tún wá láti ọ̀dọ̀ Khabbab ibn al-Arat radiyallahu anhu قل تقرب إلى الله بما استطعت فلن تتقرب إلى الله بشيء أحب إليه مما خرج منه tí ọba ní lágbára ni kò máa fi wá àti súnmọ́ lọ ṣùgbọ́n o màdájú wípé kò sí ní tó lè fi wá àti súnmọ́ tọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí kí n tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wà lọ. eléyìí náà ní alukur'an. Abu Bakr as-Siddiq radiyallahu anhu wọ́n sọ fún àwọn èèyàn al-Kadhdhab. yìí ọjọ́ kan nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n di tí wọn yóò jáde tí oníkálukú wọn máa pera rẹ̀ lójúṣe Ọlọ́run lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ti pé gbogbo wa ẹdàbó nàdàjàjìlá òpòrọ ni wọn alágbárí rọ ni wọn nítorí pé àti ti fẹsẹ̀ rìn lẹ̀ láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà tí ọba mú iyèméjì lọ́wọ́ wípé. لا نبي